خير من وليه أو أهله èyí ni ẹrú ìgbàdé lọ sí ìgbéyàwó láì sí pé gbàyọ̀dá lọ́dọ̀ ẹni tó jẹ́ olówó rẹ̀ àbíyànà ara rẹ̀ ọwọ́ ààrùn ìwé ẹrú أحمد وأبو داود والترمذي وصححه أبو أحمد أبو داود الترمذي أنما حديث إيران أبو الترمذي الحديث كان كل الأنبياء كذلك أيضا الحسان أقوال الحسان أمن الحديث من الأنبياء àdéhùn ti sàlàyé fún wa pé ẹrú tó bá ń ti wé yàwó tó bá ń fẹ́ yàwó àdéhùn ti sàlàyé ọ̀dà lọ́dọ̀ àwọn ẹ̀tọ́ jẹ́ olówó rẹ̀ tó bá ti sọ̀rọ̀ ọ̀dà láti lè bẹ́ẹ̀ lọ́wọ́ ìlú náà nínú ìṣẹ̀lẹ̀ náà ìlú ọ̀gbẹ́ wọn lọ bẹ̀rẹ̀ àdìkáwò pọ̀ sí wọn náà wọn lè káwò náà lọ́dọ̀ àwọn ìlú ọ̀gbọ́n wani kawo ne kawo ba bin kawo sọ̀rọ̀ tó ga ilẹ̀ kò láàbíà wọn máa gbé kóòlù náà wọn máa dájú wọn sọ hádùn náà wọn bí ẹ̀jẹ̀ tó bá jẹ sí ọ̀sán láì mọ̀ nípa rẹ̀ wọn ló ń gbìyànjú bẹ́ẹ̀. àwọn ọmọláwé ti bá kẹrí ẹrú sí àwọn ọmọlẹ́rú àkọ́kọ́ láti tàwáyé kò sí ẹrú kò sí ẹrú láti tàwáyé kò ní kòtò kò ní sẹ́rù náà o ìjẹ́ kò parẹ́ àwọn láti tàwáyé kò sí ẹrú ẹ̀ka lọ́kọ̀ àwọn lè kàn nínú kó alábẹ́ wa. ìrú ọlọ́run tẹ̀lé àlẹ́ sọ́nà àwọn ọ̀gá. Jẹ́ kí ẹ̀ka ti ó fi ọ̀rọ̀ lọ sí bí kan bá bá ẹ̀rọ ṣe gẹ́gẹ́ ní kí kan máa mí nínú ṣọ́ọ̀bù kí kan mí ṣe oṣù mí lọ́la wá fún mi bá ló ṣẹlẹ̀ fún àdúgbò rẹ̀ kí a lè ṣe àpá. So irú kan olè yẹn lè gba ẹni ẹgbẹ́ pé ó ti jẹ́ kí ọkàn ẹ̀sìn fún àìdáadáa lọ́dún yẹn ti èèyàn ti gbà nímọ̀ràn bọ̀ lọ pẹ̀lú wa ẹ̀dá yìí tó ń lọ sí ìgbà bí ẹ̀wọ̀n sí. òun òun tọ̀ òun tọ̀ òun tó tí ó ti jẹ́ pé ó rí pé nípa ta ẹ̀jẹ̀ pé lè séèyàn tó lè wọ̀ bẹ̀. ìdókòwò ti fi mọ tó ní special kan nínú sọ́ọ̀bẹ̀ pé ó tún mọ ó tún ní tìlẹ̀. ẹni tí káwọn ní ìṣẹ̀lẹ̀ oṣù bẹ̀rẹ̀ ó sì máa ń tì wọ́n ń ṣẹlẹ̀ ẹgbẹ́ tó wá ló kọ́ ẹ pé àbí ọmọ ń sàtúnyẹ̀ ní. àkọ́kọ́ tó kọ́kọ́ ronú lọ pé bóyá nìkan ní sí ẹ̀ ilẹ̀ lọ kọ́kọ́ ronú rẹ̀ náà wá ṣe ìdí. ẹ̀yìn náà ń gbé ẹ̀rọ sàtúnyẹ̀ ní ẹ̀rọ sàtúnyẹ̀ ní wọ́n kọ́kọ́ lọ wọ́n sàtúnyẹ̀ lọ tó wà lẹ́nu tó kéèrè kọ́kọ́ ṣe ìdí kì tó tó wà lẹ́nu ṣe ìdí kì tó wà lẹ́nu ṣe ìdí tó wọ́n ti fẹ́ pé àwọn àlùmọ́ ìjà láti àwọn lọ́dẹ àwọn fẹ́ náwó ẹ̀ pé owó táwọn náà náà lọ́wọ́ àjọ náà kó wá owó tó wó ní ẹ̀rí. ọ̀nà àwọn lọ́dẹ bẹ́ẹ̀ ẹ̀ gbà wọn àná kó tó lé sí kó ti tà dáadáa kó máa tà káà tó bá ìtọ́ka. ó máa dá pé mo wo kí tó tilẹ̀ kù. ìbẹ̀bẹ̀. ṣé àbàtí ní kúndà kí tó tilẹ̀ kù ó tún ọjọ́ àbùkù sí nínú ìṣọ̀kan. àbí ìyàtọ̀mọ̀wárí tẹ́kọ̀dàpọ̀ wọn ìyàtọ̀mọ̀lá àlù náà níbi ọ̀sẹ̀ bíi ti àgbà fámìlì ẹ̀rọ ẹ tó bá rí pé ẹrú tí ò ní mọ́ ọ́lá tó wà nínú òun nígbà tó pẹ̀lú àlù àwọn àlẹ́ rẹ̀ ẹni jẹ́ mọ́ ọ́lá rẹ̀ wọ́n jẹ́ pé òun kó lẹ́rú òun kàn lọ yọ kó ní òkú ẹrú kò wá jẹ́ ẹrú mọ́ tó yọ kó lẹ́rú ewu rẹ̀ lè gbà ló gbọ́ pẹ̀lú ní ọ̀rọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹtú gbọ́kùn lórí rẹ̀ àmì tó àbíkójú gbọ́ wàhálà rẹ̀ lọ́dà kọ́mí àpò